إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدوكف ولو الله أطر الصلاة فوانا محمد صلى الله عليه وسلم أتما تسواج إن شاء الله نري تفسيرها látinú suratul hajj aya 30 أعوذ بالله من الشيطان الرجيم ذلك ومن يعظم حرمات الله ومن يعظم حرمات الله فهو خير له فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا كول الزور الله سبحانه وتعالى أني ذلك àwọn èyí tí a sọ fún wa bó ṣe rí nìyẹn àwọn àǹfààní tó ń bẹ́ ń bí ìmá tí ọlọ́wọ́n bá ìgúnran fún ọlọ́wọ́n bá ìfún àwọn tálíkà níbi ẹran tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tí ọlọ́wọ́n bá subhana wa ta'ala sọ fún wa nípa àwọn iṣẹ́ aj ọlọ́wọ́n bá ní wọ́n mọ̀ yóò áwùdìm hurumati lọ́ọ̀ ẹni tí ó bá wá pàtàkì tó gbé tóbi hurmatillah àwọn nǹkan ìwọ ọlọ́run ọba subhanahu wa ta'ala àwọn nǹkan tí ọlọ́run ọba ṣe àpọ́nlé ẹni tó bá gbé nǹkan náà tóbi tó bá bàrà rẹ̀ tó jẹ́ kí nǹkan náà kó ń kàǹkà nínú lójú wọn ọlọ́mọba subhanahu wa ta'ala ni fọwọ́ khairulahu inda rabbi eléyìí ni nǹkan tó lórí fún lọ́dọ̀ ọlọ́mọba rẹ̀ àmọ́ gbọ́yé bí áyà yìí wípé àwọn nǹkan tí ọlọ́mọba ṣe lófin ìta gbọ́dọ̀ pàtàkì ni àmì ìjẹ́ mùsùlùmí gidi bẹ́ẹ̀ ni àmì ìjẹ́ ni ọlọ́run ọba òun ni kéèyàn máa bọ̀wọ̀ òfin ọlọ́run torí pé nǹkan tí ọlọ́run ọba tó bá ti pàtàkì àwa náà gbọ́dọ̀ pàtàkì ẹ̀ ìtọ́lọ́run bá wá ṣe lófin tó ní ẹ ṣe nǹkan yìí a gbọ́dọ̀ gbìyànjú àti máa ṣe àwọn nǹkan tí ọlọ́run ọba dẹ̀ kọ̀ fún wa pé ká jìnà sí a gbọ́dọ̀ gbìyànjú àti jìnà sí i eléyìí ni wọ́n ń pè ní pàtàkì hurumatila àwọn nǹkan tí ọlọ́run ọba tó pàtàkì ọlọ́run ní ẹni tó bá pàtàkì tó ń pàtàkì eléyìí ni nǹkan tó lórí fún ọlọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ ṣùgbọ́n kéèyàn má pàtàkì tí ọlọ́run ọba pàtàkì èrè ọlọ́run ọba fín ni bẹ́ẹ̀ ni àìkọ́ ọlọ́run ọba kún ni ọlọ́run ọba subhanahu wa ta'ala oníwà wàhílẹ̀t lakumul anam àwọn dábà òun ṣe wọ́n ní ẹ̀tọ́ fún yín àwọn nǹkan wo la ń pè ní alanam ó kó sínú màálù rankumi bákan náà ẹran àgbò ẹran ewúrẹ́ àgùntàn gbogbo àwọn nǹkan wọ̀nyí alanam ni wọ́n ọlọ́wọ́n ọba lòun ṣe wọ́n lẹ́tọ̀ fún yín èmi tó ń ṣe wọ́n lẹ́tọ̀ dé òun tí ní kẹ́ fi wọ́n ṣe ìjọsìn fún òun ọlọ́wọ́n ọba bí ẹ lọ ṣiṣẹ́ áàjì ni àbí láti lè pa wọn gẹ́gẹ́ bí ẹran léyà bákan náà wọn ọlọ́wọ́n ọba ṣe jíjẹ wọn lẹ́tọ̀ fún yín ọlọ́wọ́n ọba ní òun fẹ́ kẹ́ pàtàkì àwọn nǹkan wọ̀nyí òun ló jẹ́ pé ńgbà tí a bá ń pa wọ́n à ń pa wọ́n pẹ̀lú àníyàn pa afẹ́ fi wọ́n sin lọ́wọ́n ọba ni pẹ̀lú àníyàn pa afẹ́ fi wọ́n súnmọ́ ọlọ́wọ́n ọba ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ó sọ fún wa nínú alqur'anul karim gẹ́gẹ́ bá a ṣe padà máa kà fúnra wa náà ọlọ́wọ́n ọba ní lan yanala aduhumuha wala dima'uha walakin yanalu taqwa minkum ọlọ́wọ́n nígbà tí mo ní ẹpẹran ẹ̀jẹ̀ rẹ̀ kò ń ṣe nǹkan tí ọlọ́run ọba nídìí bẹ́ẹ̀ ni kò ṣe pé ọlọ́run ọba nídìí ẹran rẹ̀ wàlákin yẹn náà ló tẹ́kọ̀ọ́ mi kù ìbẹ̀rù ọlọ́run ọba tẹ́ fi ṣe yẹn lòun ọlọ́run ọba nídìí ipò ń pa yín láṣẹ pé ṣe nǹkan ẹ dẹ̀ ṣe nǹkan yẹn torí pò ń pa yín láṣẹ pé kẹ́ ẹ ṣe láì wẹ̀yìn wò láì rò lẹ́ẹ̀mejì ọlọ́run ọba ní tó nídìí gangan nìyẹn ọlọ́run ọba dẹ̀ sọ fún wa ó ní ìnà àkọ́rọ́mọkùnrin ìdánláyà àtúkọ̀kùnrin ẹni tí ó ní àpọ́nlé ju wájú wọn lọ́wọ́ bá nínú gbogbo yín pátápátá òun lẹni tó ṣe wípé in tó ń ṣe ó ń ṣe nítorí tọlọ́run òun lẹni tó ṣe wípé in tí ọlọ́run ọba pa láṣẹ ó mójútó in tí ọlọ́run ọba tó dẹ̀ ní ká jìnà sí ó jìnà sí eléyìí ni wọ́n ń pè ní àtẹ́kọ̀ọ́ àṣẹ ọlọ́run ọba ká ṣe in tó ní ká jìnà sí ká jìnà sí tabarani tó ń ṣe ntí ọlọ́wọ́n bá ní ká ṣe ó dẹ̀ ń jìnà sí ntí ọlọ́wọ́n bá ní ká jìnà sí irú èèyàn bẹ́ẹ̀ ní dèdè ntí àwárí tá a mọ̀ á sọ pé kí ni olùpáyọ̀ ọlọ́wọ́n bá yẹn torí pé ó ń ṣe nǹkan tí ọlọ́wọ́n bá ní ká ṣe ntí ọlọ́wọ́n bá dẹ̀ ní ká jìnà sí òfò kékeré mu ipe ṣèbí nǹkan kékeré yìí ni tó bá ti gbọ́ pé ọlọ́wọ́n bá ní ẹ jìnà sí nǹkan yẹn yóò jìnà sí níyì tó hàn sáwa ọlọ́wọ́n bá ló mọ kọ̀kọ̀ a sọ pé kí ni olùpáyọ ọlọ́wọ́n ọba lẹ́ni yìí ó wá kù sí ọwọ́ èèyàn bẹ́ẹ̀ in tó ń ṣe ìyẹn tọ́nà ọba ní ká ṣe ìyẹn ṣé ó ń ṣe nítorí pé ó fẹ́ káwọn èèyàn yìí wọn ni ìtọ́lọ́wọ́n ọba ní ká jìnà sí yẹn ṣé ó ń jìnà sí àwọn nǹkan yẹn nítorí pé ó ń sá fún ìsọlẹ́nu kan ni ó kù sí ọwọ́ orú èèyàn bẹ́ẹ̀ yíyún láàrin òun ọba ni ẹni yìí ó ń kírun wákàtí márààrún ẹni yìí ó ń kírun wákàtí márààrún jẹ̀mọ́ lápèjúwe ká ní pé ọkùnrin ni ẹni yìí àjọ ń ṣe eléyìí ni ẹni yìí àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ṣe lọ́rọ̀ yàn ní tí mo mọ̀ mọ̀ òní kó máa ń ṣe àwọn nǹkan tọ́lọ́wọ́ bá ní ká jìnà sí ó máa ń jìnà sí mi ìrí kó ṣe bọ́rí bẹ́ẹ̀ ni mi ìrí kó máa mutí mi ìrí kó máa ṣe zìnà gbogbo àwọn nǹkan tí ọlọ́wọ́ bá ṣe léwọ̀ ó jìnà sí gbogbo àwọn nǹkan báyìí min taadimi xurumaati la lára ìmọ̀ bọ̀wọ̀ ọlọ́run ọba ni lára ìmọ̀ pàtàkì àṣẹ ọlọ́run ọba ni ọlọ́run ọba ni wọ́n mọ̀ ní ọ̀hún xurumaati la ẹni tó bá ń pàtàkì òfin ọlọ́run ọba fọwọ́ akérúláwò ìdàrọ̀ bìí eléyìí ló lóore fún wọn lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run ọba la ṣe wọ́n lẹ́tọ̀ fún yín ilà máa yutla aleikum àyàfi àwọn nǹkan tó ṣe wípé àwọn ọlọ́run ọba tá a ti kà fún yín àbí tá n kà fún yín pé ẹ jìnà sí àwọn yìí gbàtà ń ṣe tafsiri suratul maida ọlọ́run ọba subhanahu wa ta'ala ó sọ fún wa nu sura yìí ipe hurrimat aleikum almaitatu wa damu ọlọ́run ọba ní òkú bete aṣeléwọ̀ fún yín òkú bete ẹran aṣeléwọ̀ fún yín lẹ́yìn òkú bete méjì tí anabuwa muhammad sallallahu alaihi wa sallam tí ó sọ fún wa pé ọlọ́run ọba ṣe lẹ́tọ̀ òun náà ni alhutu aljarad ẹja àti ẹntì sí ìrẹ̀ èyí tí wọ́n ń pè ní locust òkú mejeji méjèèjì ọlọ́wọ́n bá ṣe lé ẹ̀tọ́ fún wa ṣùgbọ́n lẹ́yìn eléyìí òkú tó fúnra rẹ̀ ni bí ẹran agbo ni ẹran ewúrẹ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òkú bètè ọlọ́wọ́n bá àwọn ẹranko tí ó kìí ṣe pé àwa la pa wọn tó jẹ́ òkú mbete àwọn nǹkan ìyẹn kú fúnra wọn ni ọlọ́wọ́n bá ló ń ṣe léwọ̀ fún yín hurimat alayhi kumul maytatu wa damu bákan náà ẹ̀jẹ̀ òun ṣe léwọ̀ fún yín láti máa jẹ ẹ̀jẹ̀ èyí tó kọ́mọ̀ láwọn ìlú míì pàtàkì jùlọ bí àwọn ìlú kwara ni tó ṣe kí wọ́n ń pè kan ní dọ́ǹbọ̀rọ̀ òun náà ni kí wọ́n gba ẹ̀jẹ̀ síbi kan ká fi ilẹ̀ tí èdè tó bá wá di yóò da dá ẹgẹ́ bí so eleyi ni maa je so wọ́n ń n'i ní kíni àwọn alárùwá máa ṣe tẹ́lẹ̀ náà ọlọ́wọ́n bá wa ta'ala ni òun ṣe é léwọ̀ fún wọn ìgbà míì wọ́n á mú ẹran wọ́n á ṣá tán bá ṣa ẹ̀jẹ̀ bá jáde gba yẹn so wọ́n á mú so eléyìí ọlọ́wọ́n bá lóun ṣe é fún ọlọ́wọ́ bá ní hurrimat alaykumul maytatu wad-damu wad-damu àti ẹ̀jẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní àwọn nǹkan méjì tó dàbí ẹ̀jẹ̀ ọlọ́wọ́ bá ṣe ní ẹ̀tọ́ fún wa òun náà ni alkabidu wattihal òun náà ni ẹ̀dọ̀ àti fùkù méjì tá a bá wò wọ́n ó rẹ̀ gẹ́gẹ́ ti gbà tó dì ní ṣùgbọ́n ọlọ́wọ́ bá ṣe ní ilé ní ẹ̀tọ́ fún wa láti jẹ ṣùgbọ́n ká ní ẹ̀jẹ̀ gẹ́gẹ́ lágbà ọlọ́run bá ṣe ilé ilé ìwọ̀ fún ọlọ́run jẹ́ pé mistake táwọn ọmọ kéèké máa ń ṣe ń gbà míì tí ẹlòmíì tí ọgbẹ́ kan bá ṣẹlẹ̀ sí bíyá ní ọwọ́ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí a wá ti ìbẹnu tí a máa sọ́ọ̀kì ẹ̀jẹ̀ yẹn in tó ń ṣe yẹn nǹkan tí ò dáa ni a mú ẹ̀jẹ̀ ọlọ́run ọba ṣe ilé ìwọ̀ fún wa bákan náà wà dáàmú ọlọ́wọ́n ọba ní àti ẹ̀jẹ̀ wà láhmúlkínzír ẹran ẹlẹ́dẹ̀ ọlọ́wọ́n ọba ní ìwọ̀ ni ẹ̀gbọ̀rọ̀ jẹran ẹlẹ́dẹ̀ ló fi jẹ́ pé mùsùlùmí ò ń jẹran ẹlẹ́dẹ̀ ẹni tó péré ẹ̀ ní mùsùlùmí ìgbọ̀rọ̀ máa jẹran ẹlẹ́dẹ̀ wà láhmúlkínzír wà máa òhìlẹ̀ lìgẹ́rì láhìbì bákan náà àwọn nǹkan tó ṣe wípé ìgbà tí wọ́n pa wọ́n wọ́n pa wọ́n fún nǹkan mi yàtọ̀ fún ọlọ́wọ́n ọba nìyí àǹjẹ̀rú nǹkan bẹ́ẹ̀ wọ́má ó hílá lẹ́gẹ́ ìrìláhì bí àti nǹkan tó ṣe pé ńgbà tí wọ́n pa wọn pa fún nǹkan mí ni wọn pa fún ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wàlmọ̀nìkánìkọ́tù ẹran tó ṣe wípé ó wà suffocated àbó wà strangled wọ́n strangle rẹ̀ tẹ́ ikú ni àǹjẹ̀rú ẹran bẹ́ẹ̀ irú ẹran to se pe wọn á fún lọ́rùn tí ikú à ń jẹ wọ́lùmọ̀ kú dátú bákan náà ẹran tó ṣe pé wọ́n ń nàpa ni mèrí táwọn lómi máa ń ṣe bí àwọn tán máa ń jẹ olóńgbò tó jù sínú àpò tó wọn fọ ọmọlẹ eléyìí mọ̀ kú dà ní àbí wọ́n da igi bó ẹran kan ló fi wá kú eléyìí wẹran bẹ́ẹ̀ a kì í jẹ́ mọ̀ kú dà ní ọlọ́wọ́n bá pè wàlmọ̀ kú dàtú wàlmọ̀ tàrà díyàtú. bákan náà ẹran tó ṣe kó jábọ́ láti ibì kan ẹran náà wá kú à ẹran bẹ́ẹ̀ wọn ná tí hatu ẹran tí ẹran ẹgbẹ́ rẹ̀ kan pa à ẹran bẹ́ẹ̀ bákan náà wọn máa akala sábàrò ẹran tó ṣe pé ẹran kó abìjàwara kan ló jẹ́ kú à ẹran bẹ́ẹ̀ bákan náà ẹran tó ṣe wípé ibi tó ti ń lọ òun ni ọdẹ àbẹ́yàn kan rí ó wá ju nǹkan fún ìgbà tó ju nǹkan fún nǹkan yẹn bá bá pààtì ẹran yẹn bí ọwọ́ rẹ̀ ló bá ní ọwọ́ yẹn bá jábọ́ àdẹ̀rọ ẹran bẹ́ẹ̀ anabiwa muhammad sallallahu alaihi wa sallam onímọ̀ kutila ma kutia minal bahimati wàyí àhẹ́yẹ́tún fọwọ́ mẹ́ta ìtàn bá gé kúrò lára ẹran lára ẹran tí ẹran yẹn ṣì ń líìvù ń gbà yẹn nǹkan yẹn ìdájọ́ mẹ́ta ìdájọ́ ni so wọ́n ju nǹkan fún ẹranko kan bóyá bí oró ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọwọ́ rẹ̀ wá gé ṣùgbọ́n escape lọ ọwọ́ tó gé kalẹ̀ yẹn à lè jẹ́ ìdájọ́ òkú bìtẹ́ ni so ọlọ́wọ́n subhanahu wa ta'ala náà ti hàtú wọ́n máa kẹ́lẹ́ sábúrú. ilà màvàkẹ́tùm àfihì tẹ́ bá rí opportunity àti du ẹran kan ó ń pọ̀ka kú àrísá yẹn lójú ẹ̀ wọ́n bá sáré tọ̀bẹ̀ bọ̀ ọlọ́run a lè jẹ́ ṣùgbọ́n tó bá ti di pé ó kú kalẹ̀ a lè jẹ́ mọ́ òkú mbete ni eléyìí làwọn míì máa ń ṣe nínú àwọn tí wọ́n bẹ̀rù ọlọ́run ọba wọ́n wá láwọn fẹ́ tà á fún ẹni tí èyí ṣe súyà sòun náà wàá ra ẹni tó ta fún yóò ta fún torí pé ó ń ṣe kíni òun owó òun tó rà ó rà nítorí pé ó ń wọ́pọ̀ yóò wá fi ṣe súyà yóò máa ta fáwọn èèyàn yóò mọ fún àwọn èèyàn ní tí ọlọ́wọ́n bá ní kí wọ́n jẹ yóò mọ fún wọn jẹ sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wọ́n máa kalẹ̀ sábúrú ilẹ̀ máa zakaitum wọ́n máa dúbi halẹ̀ lóṣù nǹkan tí wọ́n pa lórí òòṣà à ń jẹ́ ọ̀tọ̀ ni pé wọ́n pa nǹkan wọn dárúkọ òṣàṣì ńgbà tán pa àbọ̀n tí ẹ̀ pa fún nǹkan tí ò bá tọ́ lọ́wọ́ bá mu kò sọ fún wa gbogbo àwọn ọdún kọ́dún tí ò nípìnlẹ̀ nùsùlámù ìtàn bá pa fún ọdún yìí náà ó kó sábẹ́ rẹ̀ wọ́n pa fún mòlídìí nàbí ni wọ́n pa láti lè fi sẹlẹbírẹ́tì nǹkan tí ò nípìnlẹ̀ nùsùlámù bá dé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n pa fún ni irú nǹkan bẹ́ẹ̀ à wọ́n pa á láti lè fi ṣòkú ní àǹjẹ́ torí gbogbo àwọn nǹkan èyí ni ó kó sí abẹ́ nǹkan tó ṣe wípé òhèlè àlèkèrè láìbì kò bá mú bóyá wọ́n dárúkọ nǹkan míì sí nígbà tí wọ́n pa ni àbí wọ́n pa pẹ̀lá níyẹn pé kí ni àwọn fi tì síbi nǹkan tó ṣe pé kò ní pínlẹ̀ ó jọra wọn àǹjẹ̀rú àwọn nǹkan bẹ́ẹ̀ àǹjẹ̀rú àwọn nǹkan bẹ́ẹ̀ bó tiẹ̀ jẹ́ pé èyí tó wọ́ọ̀sì jù òun ni pé kí wọ́n pa kan dárúkọ nǹkan mi sí kan pa bí wọ́n pa fún àlùjẹ̀nu wọ́n pa wọ́n pa fún ìyó ṣòròǹgà kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní nǹkan tó ń ṣe lágbájá àápẹ̀ràn torí ẹ̀ ẹ̀ ṣe ìrúbọ irú ẹran bẹ́ẹ̀ mùsùlùmí oúnjẹ mùsùlùmí oúnjẹ so èyí tó fọ́ọ̀lù sí abẹ́ irú yìí tó fọ́ ojú jọ òní bó ṣe pé àníyàn tá à ń torí ẹ̀ pẹran kò ṣe pa afẹ́jẹran àníyàn pé kí ni afẹ́ nǹkan kan tí ò nípìlẹ̀ nínú islam ni so irú nǹkan bẹ́ẹ̀ bíi bídíà lòun náà nǹkan tá a kì í jẹ ni sọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní wàmọ́ fúbi ha alẹ́nusọ àti èyí tí wọ́n pa lórí òòṣà èyí tí wọ́n pa lórí òòṣà ní ìtura mọ̀ sí altar tán pa tán dú síbẹ̀ à ń jẹrú ẹ̀ràn bẹ́ẹ̀ ẹlòmíì yóò lóun wá ìṣọ́ òun fẹ́ ṣe kinní kan wọ́n wà ní kó pẹran ẹran yẹn ó lè ní ẹ̀jẹ̀ rẹ̀ kó da sí ibi ẹnu ọ̀nà ilé rẹ̀ so eléyìí òun ni tí ó fún ní ìṣọ́ra òun ni tí ó ṣọ níbi àwọn ẹ̀mí òkùnkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ irú ẹran bẹ́ẹ̀ ó pa á fún kíni fún òòṣà ni ó pa á fún nǹkan míyàtọ̀ sí ọlọ́run ọba ẹ bọ́dẹ̀ ní irú nǹkan bẹ́ẹ̀ ọlọ́mọba subhanahu wa ta'ala ó ní àwọn nǹkan tá a ṣe lẹ́tọ̀ fún yín láti jẹ nínú àwọn ẹran wọ̀nyí àwọn nǹkan tó clear ni àwọn nǹkan tá a ṣe ní èèwọ̀ fún yín láti má jẹ eléyìí náà kẹ́ ẹ̀ mọ ìdájọ́ rẹ̀ so mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ni tí ó máa bọ̀wọ̀ ọlọ́run nígbà tá a bá sọ fún mùsùlùmí tán ká a jáde ní alukur'an alukarim àbínú sunna nabawa muhammad sallallahu alaihi wa sallam àwọn nǹkan wọ̀nyí ó lè jẹ́ àwọn nǹkan yìí ó lè jẹ́ àwọn nǹkan wọ̀nyí o lè ṣe àwọn nǹkan yìí o lè ṣe o ní afẹ́ fi gbogbo yẹn lẹ̀ afẹ́ fi gbogbo yẹn lẹ̀ kàn wá kó kó ṣàforíjì fún wa irú èèyàn bẹ́ẹ̀ láàmì ọ̀hádùn ìfọ̀rọ̀mátìlá àwọn nǹkan tí ọlọ́run ọba tí ó kàkọ́ àwọn nǹkan pàtàkì àwọn nǹkan ọ̀wọ̀ òun ò kákún nìyẹn ṣùgbọ́n tá a bá ń rántí péjọ kan náà là á kúrò láyé kò sí ọjọ́ tá a lè lò á para kúrò ní kálukú rẹ̀ jábọ̀ fún ọlọ́run ọba èyàn ó mọ ntòun wá ṣe láyé yóò mọ ronú gbogbo gbà nípa pé gbogbo kìtàkìrà tó ń ṣe yìí gbogbo à ń sá káàkiri sá káàkiri tó ń ṣe yìí ìjọ kan náà ni wọ́n ní lágbájá ọmọ lágbájá ọmọ jáde láyé yóò wá kú kí ní nǹkan tí èyí jábọ̀ fún ọlọ́run ọba torí náà ọlọ́run ọba ni wọ́n mọ iyọ̀ abim ọ̀rùnmátìlọ́ ẹ̀yìn tó bá bàbàrà tó pàtàkì àwọn nǹkan tí ọlọ́run ọba tó ṣe lófin ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ní fa huwa khairu lahu inda rabbi eléyìí ni tó lórí fún lọ́dọ̀ ọlọ́wọ́n ọba rẹ̀ wa uhillat lakum al-an'am àwọn ẹranko ọlọ́run ni a ṣe lẹ́tọ̀ fún yín ẹ̀lì máa jẹ́ illa ma yutla alaykum àyàfi àwọn nǹkan tá fún yín pé kẹ́ àfọ àwọn nǹkan tá fún yín kẹ́ àwọn àfáìsìn wọn a máa sọ gbólóhùn kan wọn ni al hayawan al ìpìlẹ̀ níbi àwọn ẹranko tó ń ṣẹ̀mí òun ni pé a lè pa wọ́n ká jẹ wọ́n ìpìlẹ̀ níbi àwọn ẹranko tó ń ṣẹ̀mí òun ni pé a lè pa wọ́n ká jẹ wọ́n al-aslufin hayawan alhil ṣùgbọ́n al-aslufin luhu almanru ìpìlẹ̀ níbi àwọn ẹran tán ti pa ìpìlẹ̀ níbi ẹran tán ti pa tí ó ṣẹ̀mí mọ́ òun ni alimaniru òun ni prohibition kí ni yàtọ̀ láàrin méjèèjì òun ni pé mo rí ẹranko kan nugbó ọdẹ ni mi lápèjúwe ṣé ẹranko tí mo rí yẹn ṣé lára àwọn ẹranko tí mo lè pajẹ ni àbí tí mi lè pajẹ ìpìlẹ̀ ni pé gbogbo ẹranko jíjẹ ni ìpìlẹ̀ ni ẹ mo lè pa kí n jẹ́ ṣùgbọ́n èyí tí ọlọ́run bá ti dárúkọ yí pé ẹranko báyìí ẹ mọ̀ jẹ́ bí ẹran ẹlẹ́dẹ̀ẹ́ ayọ̀ yìí ń kúrò ń bẹ́ àti àwọn yìí tí ọlọ́wọ́n bá wa ta'ala tí ó fún wa ní description pa wọn lórí àwọn òjíṣẹ́ ńlá muhammad sallallahu alaihi wa sallam lápèjúwe anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní kúlù dì miqlab min at-tayr gbogbo nǹkan tó bá ti ní miqlab that is etí àmọ̀ sí bíi clause tó bá ti ní mínà tọ́ ìrìnú àwọn ẹyẹ onífẹ̀mufawọ́ haram kí là ń pè ní clause òun náà ni àwọn èékánná tó ṣe pọ́n lè fi yà nǹkan ìyàkúyà bí àwọn ẹyẹ bí àṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé tán bá gbá àwọn praise wọn tán àwọn nǹkan tí wọ́n ń jẹ tán bá gbá wọn mú ni ó yà wọn kó lóde mikla bin ọ̀tọ́ yìí nǹkan tá a gbọ́dọ̀ jẹ́ ó wá kó ká máa wo àwọn ẹranko tá a rí ṣe léyìí ṣó ní clause tó fi ń fa nǹkan ya bákan náà wọ̀kúlù dínà bímínà síbà àwọn ẹranko àbíjàwara tó ṣe wípé wọ́n ní eyín ọ̀gàn ńlá tán fi ń ya nǹkan bíi kìnìún bíi ẹkùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn nǹkan wọ̀nyí wọ́n ní àwọn miklab àwọn kílánpé nab ìyẹn fang tó ṣe pé wọ́n fi ń ya nǹkan so àwọn eléyìí wọ́n fún wa ní principle anabi ó sọ fún wa pé kìnìún ẹ má jẹ ẹkùn ẹ má jẹ ṣùgbọ́n fún wa ní description àwọn nǹkan tó kó sí tí kìnìún àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kan kó sábẹ́ so a sọ pé kí ni àlejẹ̀rọ àwọn eléyìí bẹ́ẹ̀ náà ni irú ajá àlejàjá àlejò olóńgbò náà torí gbogbo àwọn nǹkan wọ̀nyí ni wọ́n kó sí abẹ́ nǹkan yìí sọlọ́wọ́n bá ní ilẹ̀ àmà yutla aleikum àfàwọn nǹkan tá a bá kà fún yín ipe kẹ́ẹ̀má jẹ ṣùgbọ́n ìpìlẹ̀ ni pé àwọn nǹkan wọ̀nyí ni a ṣe lẹ́tọ̀ fún yín ẹ lè máa jẹ wọ́n so nísìn mo rí ẹranko tó ṣe pé kò ní fang nínú àwọn ẹranko abìjà bákan náà mo rí ẹyẹ kan tí ó ṣe pé kò ṣe pé ni kò ní claus tó fi ń fa nǹkan ya ìpìlẹ̀ ni pé mo lè jẹ́ ẹni tó bá ní mi lè jẹ́ òun ni ó mú evidence wá pé mi lè jẹ́ torí pé kí ni nǹkan àǹfààní ayé lélẹ́yìí ṣùgbọ́n al-aslu fi al-luhurumi al-mani'u nísìn mò ń rí kọjá lọ mo wá rí ẹran kan lẹ́gbẹ̀ẹ́ ojú títì wọ́n ti pa bí àwọn tí máa ń ta àwọn bushmeat ìpìlẹ̀ ni pé mi ì lè yà kí n rarú ẹran bẹ́ẹ̀ àfi tí n tó wá jẹ́ pé nǹkan tó tẹ̀wọ̀n lọ́kàn mi pé àwọn tẹ́ máa ń pa wọ́n máa ń pa lọ́nà tó ṣe kí ni lọ́nà tí ó takò sí èèyàn kan gbé bushmit kalẹ̀ kí wọ́n ní akai ah, ọ̀yà níyì kí wọ́n yà kí mo fẹ́ rà ìpìlẹ̀ ní pé mi lè yàrá àfi kó ṣe pé èyí tó tẹ̀wọ̀n lọ́kàn mi ni pé àwọn tẹ́ máa ń ṣirú iṣẹ́ yìí wọ́n máa ń pa á lọ́nà tí ó bẹ́ sí mu torí pé àwọn tán máa ń pa ń gbà mí ó lè jẹ́ pé ọ̀nà tán fi ń pa ọ̀nà tí ò bẹ́ sí mu ni kò ṣe pé bí i ìmí tán bá rí oko ni wọ́n á lẹ̀ mọ́ àbí ìmí tí wọ́n bá pa á wọ́n kàn lè jẹ́ pé kí ni wọ́n dẹ takúté fún ni ẹran tá a fi takúté mú tó dẹ̀ kú síbẹ̀ à lè jẹ́ òkú mbete ni ẹran tá a fi takúté mú tó ṣe yí pé ó dẹ̀ kú síbẹ̀ ṣùgbọ́n tá a bá fi takúté mú tí ò tí kú ta sáré du à lè jẹ́ ṣùgbọ́n ó kú síbẹ̀ à lè jẹ́ sọ ẹran tí wọ́n dá ń pọ̀ pa tẹ́ẹ̀kú ọlọ́run bá sọ fún wa pa à lè jẹ́ mo wá wo àwọn èèyàn tán máa ń pa irú àwọn ẹran bẹ́ẹ̀ tán láwọn máa ń dẹdẹ bóyá kẹfìrí ni wọn kẹfìrí tọ́lọ́wọ́n bá lẹ̀ láàlejò oúnjẹ wọn yàtọ̀ sí bí irú àwọn nasọ́ra àti yahudi tọ́lọ́wọ́n bá ní àlejò oúnjẹ wọn bí àwọn oníṣàngó àwọn ológun làwọn tán ń dẹrú àwọn ẹdẹ tán máa ń dẹdẹ bẹ́ẹ̀ á ti mọ̀ í pé irú àwọn èèyàn báyìí ló máa ń ṣe so a ní sọ pé kí ni a àlejò ya àbá lè jẹ́ kinní kan àní sọ bẹ́ẹ̀ torí pé ọ̀rọ̀ pé a lè jọ̀yà kọ́ ló wà ń lẹ́yìn sìn ọ̀rọ̀ pé a lè jẹ́ ẹran ìgbẹ́ òun kọ́ ló wà ń lẹ́yìn sìn ní tó wà ń lẹ́yìn ni pé ẹran ìgbẹ́ yìí sìn wọ́n ti ọ̀rẹ́dì pa kí ló tẹ̀ wọ́n lọ́kàn sáwọn tó pa àwọn tọ́lọ́wọ́n bá lálẹ́ jó jẹ wọn ni tó bá ṣe pa àwọn tọ́lọ́wọ́n bá lálẹ́ jó jẹ wọn ni èèyàn lè ra ń gbà wọn tó bá ṣe pé àwọn tó pa àwọn tó ṣe yí pé ọlọ́wọ́n bá láàlè jóúnjẹ wọn ni èyàn ò lè ra ìkànnì ìkejì nígbà pé àwọn tó pé ọlọ́wọ́n bá láàlè jóúnjẹ wọn ni ṣé wọ́n pa á ní pípa tó bẹ́sìn mu kí ló tẹ̀wọ̀n lọ́kàn wa ṣé pípa tó ń bẹ́sìn mu ni wọ́n máa ń sábà pa àbí pípa tí ò bẹ́sìn mu tí nǹkan báyìí bá ti clear sí wa pé fine àwọn tán láàlè jóúnjẹ wọn ni wọ́n ṣùgbọ́n wọn tán máa sábà ń ṣe fúnra àwọn ẹni báyìí ni pé wọ́n ń pa á ní pípa tó bẹ́sìn mu àgbọ̀rọ̀ jẹ́ ẹ mùsùlùmí ẹlẹ́ni tó pa ẹ ìyẹn nìkan kọ́ ni condition tó ṣe yí pé kí ni tí ọlọ́run ọba gbé kalẹ̀ tó jíṣẹ́ ọlọ́run ọba ṣàlàyé fún wa condition míì ni pé tó bá jẹ́ mùsùlùmí kò gbọ́dọ̀ pa á ní pípa tí ò bẹ́sìn mu nísìnyí sọ pé mùsùlùmí ni mí kí n wá mú ẹran àgbò àbí ẹran ewúrẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní dangbóngbó mo wá dangbóngbó tó ikú mo wá ní ó ti yá o ẹran ti délé kí n kálukú máa bu tiẹ̀ á ní kí ni èèwọ̀ àwọn èèyàn gbọ́dọ̀ jẹ́ kí ló dé mùsùlùmí ni mí bẹ́ẹ̀ ni mùsùlùmí ni ẹ́ ṣùgbọ́n ọlọ́run bá ti sọ fún wa pé kí ni wọ́lọ́ òkùnzọ́tù ẹran tí wọ́n dà ní nǹkan pa tẹ́jẹ̀ ní nǹkan tí kú ọlọ́run bá la ṣe léwọ̀ fún yín ọlọ́run bá ní kí ni a ṣe léwọ̀ fún yín kò bá jẹ́ pé mùsùlùmí lẹni tó ṣe pé kí ni ó pa èrò ẹ̀ràn bẹ́ẹ̀ sọ ọlọ́run ọba subhanahu wa ta'ala ni illa ma yutla alaykum àyàfi nǹkan tó ṣe wípé àtìkà fún yín èpè kẹ́ ẹ má jẹ nítorí yàtọ̀ sí eléyìí ni ẹ lè jẹ́ so ló pé ìgbà míì wọn a máa sọ̀rọ̀ àwọn imported eh, chicken tó máa ń gbé wá bẹ́ẹ̀ ni a lè jẹ chicken a lè jẹ turkey kò sí nkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n eléyìí nísìn imported ni. a ní láti mọ ìlú wo ni wọ́n ti gbé wá ṣé ìlú àwọn èèyàn tí ọlọ́wọ́n ọba láàlè jọ ń jẹ wọn ni wọ̀tọ̀ àmúlẹ́dí náà wò tó kítàbá oúnjẹ àwọn tó ṣe pa fún tíra ṣíwájú yìí ni hẹ́lò lákò aláàlè ni fún yín bí kan gbé ẹran chicken wá àbí turkey wá láti uk láti us àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn eléyìí a lè jẹ́ torí pé kí ni ó wá láti àwọn ìlú àwọn tí ọlọ́wọ́n ọba láàlè jọ ń jẹ wọn ṣùgbọ́n wọ́n gbé tọ́kí wá fún wa láti ìlú bíi china bíi cuba ìlú méjèèjì ìlú kẹfẹ́rí pọ́nbélé tí ọlọ́wọ́n bá láàlè jóúnjẹ wọn òun ni wọ́n torí pé àwọn ní wọn gbọ́lọ́wọ́n ọba gbọ́ nílẹ́bù tí àwọn nàṣọ́ra gbọ́lọ́wọ́n ọba gbọ́ àbáwọn àwọn yahudi torí náà lójó oúnjẹ wọn ìtàn bá pa fún wa nǹkan haramu ni láti jẹ so nísìnyí mo rí ẹran tọ́kì kan tán páàkì mo wá rí tán kọ́ síbẹ̀ igbe produce in china irú nǹkan yẹn kò sí fún èmi tí mo jẹ́ mùsùlùmí produced in cuba kò sí fèmi tí mo jẹ́ mùsùlùmí ṣùgbọ́n ẹgbẹ́ produced in britain ni àbí in england ni èmi mùsùlùmí lè jẹ́ until tí n bá tó ní information tó wà contrary sí bí ìgbà tó ṣe pé mo wà ní nàìjíríà ni àwọn ẹran tán bá pa lábàtọ́ wa ni àwọn ẹran yẹn jíjẹ ni torí pé tabadé abatọ́ àná àwọn tó ń pẹran bẹ́ẹ̀ mùsùlùmí ó wá wọ́ọ̀sì jù bóyá kírísítẹ́nì ó bá ń ra oúnjẹ kírísítẹ́nì dẹ̀ ní àlejẹ́ tí ó bá ti ń ṣe pé wọ́n pa fún nǹkan tí ò nípìnlẹ̀ tẹ́sí islam ò sọ́pọ́tì tí ó bá ti kí ń ṣe yẹn gẹ́gẹ́ bí n ta sọ fún wa kí mùsùlùmí pa nǹkan fún intẹ́sí ò support islam ò support àgbọ̀rọ̀ jẹ́ kò bá jẹ́ mùsùlùmí lẹ́yìn tó pa so kéèsì nàìjíríà ẹran tábà pa ní nàìjíríà ìpìlẹ̀ ni pé kí ni jíjẹ ni àyàfi àwọn àpèjúwe ta mú wa bí àwọn ẹran ọ̀gbẹ́ tó ṣe pé ó súnmọ́ bó ṣe pé kí ni bí àwọn ológun kankan mara wọn ni wọ́n máa ń sábà ń náwó agbègbè ibẹ̀ yẹn irú yẹn àgbọ̀rọ̀ jẹ́ àfi tá a bá mọ̀ pé ẹni tó pa ẹran gbẹ́tà ń jẹ ilẹ̀ ẹni tí ọlọ́wọ́ bá la lè jó jẹ rẹ ni so a gbọ́dọ̀ ní àwọn informations information yìí àti àwọn principles yìí ká ní lọ́wọ́ gẹ́gẹ́ bí mùsùlùmí sọlọ́wọ́ subhanahu wa ta'ala ni ilà ma yutla alaykum àyàfi àwọn nǹkan tí a kà fún yín nìkan ṣùgbọ́n ìpìlẹ̀ òní pé àwọn ẹranko ẹ lè pa wọn kẹ́ ẹ jẹ wọn àwọn èyí tẹ́ẹ̀lì jẹ tẹ́ẹ̀lì pa jẹ aṣàlàyé ẹ̀ fún yín èyí tán ti pa kalẹ̀ èèwọ̀ ni fún wa anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ìjọ kan ó sọ fún àwọn sàhábà radiyallahu anhu ó sọ fún sàábì kan ó ní ìdá arsalta kalbak tó bá ń dẹdẹ ó wá ajá rẹ̀ ó lé ẹranko kan bákan náà wàdàkàtà smallah To dẹ̀ dárúkọ ọlọ́run ọba fọ́kúl jẹ́ ṣùgbọ́n tó wá ṣe pé ìgbà tó ṣe ní òde ajẹ́ síbẹ̀ débẹ̀ rí ajá mi níbẹ̀ ajá àtajá pàdé àwọn méjèèjì níbi ẹranko yẹn ẹranko yẹn ti kú ajá àti ajá náà ọba ní falata kò fàyínàkà látàdírí akẹ́lùbùkà kọtàláwù amúlẹ̀yò ìwọ mọ̀ bóyá já tiẹ̀ tó dárúkọ ọlọ́run ọba sí òun ló pa àbí ajá kejì bẹ́ẹ̀ ni amọ̀pájá ti pẹran ṣùgbọ́n wo ló pa so bẹ́ẹ̀ náà ni imported meat tán gbé wá amọ̀pọ́n ti ṣe kí ni wọ́n ti pa bóun náà ṣe pa nọmba one nìyẹn tó bá ṣe yí pé ìlú tí wọ́n ti gbé wá àwọn tó sábà tó wà ń bẹ́ làwọn tó lọ́n bala lè jóúnjẹ wa ìyẹn ti wà solved àfi tá a bá rí wípé that particular company tó ń produce ẹ̀ wọ́n pa á lọ́nà tó ṣe pé kí ni tí ò bẹ́ sí mu then àlè jẹ́ ṣùgbọ́n àtàwọn ti mọ̀ pé majority àwọn tó ń bẹ nínú ìlú yẹn ni ọmọ ń pa nǹkan yẹn ní pípa tó ṣe pé kí ni ó bẹ́ sí mu á ní kí ni àlè jẹ́ so question kejì òun ni wípé ọ̀nà wo ni wọ́n fi pa so tàbá rí pé kí ni ọ̀nà tán fi pa ọ̀nà tí ò bẹ́sìn mu ni a jẹ́ ṣùgbọ́n tó bá ṣe pé ọ̀nà tán fi pa ọ̀nà tó bẹ́sìn mu ni ìkan tá a lè jẹ́ ni sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni òun ọlọ́wọ́ bá òun ṣe é ní ẹ̀tọ́ fún yín wọ̀hílẹ̀t lakum al'an'am àwọn ẹranko àwọn dábà pàtàkì jùlọ àwọn ẹran tá a ti mọ̀ màlúù ní agbo ni àwọn eléyìí ọlọ́wọ́ bá ló ń ṣe wọ́n ní ẹ̀tọ́ fún yín ilà máa yutla aleikum àfọwọ́n kẹta kà fún yín fashtanibu arix samuel alfan ọlọ́wọ́ ní ẹ jìnnà sí arix ẹ̀gbin minel alfan níbi ẹ̀bọ ẹ jìnnà sí ẹ̀gbin níbi ẹ̀bọ ẹ̀bọ ẹ̀gbin ni mùsùlùmí gbọ́dọ̀ jìnnà sí gbogbo ntánpẹ̀ ní rix gbogbo nǹkan tí ò bá ti dá ẹ̀gbìn ni ọlọ́wọ́n ọba ní iná malhamuru wàlmẹ́sìrù ọlọ́wọ́n ní ọtí wàlmẹ́sìrù tẹ́tẹ́ títa bákan náà iná malhamuru wàlmẹ́sìrù wàlansab wàlaslam àwọn òòṣà wàlaslam bákan náà ìmọ̀ amújẹ lẹ́ni tó ń ta tẹ́tẹ́ ọlọ́ọ̀bá ní rísùn rísùn ẹgbin ni rísùn ẹgbin ni òṣà ó pe lẹ́gbin ọtí mímu ó pe lẹ́gbin ìtatẹ́tẹ́ ó pe lẹ́gbin rísùn mi náà má lè sọ ìtàn ọlọ́ni ẹ̀gbin ni iṣẹ́ èṣù ni fàṣtẹ́ni búhù ẹ sí làálẹ́kùn tó fìlẹ̀hún kẹlìbà wájú ọlọ́run bá yìí rí du ṣọ̀ìtàn ẹ̀yìn kí àbẹ́yìn kùmùlà àdá wàlbàgádá ọlọ́npa kéèsì wa ó ní tí ń bá ní ẹ jìnà sí ọtí mímu tẹ́tẹ́ títa ẹ̀yìn ò mọ̀ pé nǹkan méjèèjì ṣe báyìí náà ń fojú ara yín rí pé nǹkan méjèèjì yìí ni ṣetán ni ó fi ń kó kíni ó fi ń dá àdá wàlbàgádá ọ̀tá àti ibi tí àwọn èèyàn ti ń mutí ìjà náà máa ń dà kúrò ń ibi tí àwọn èèyàn ti ń ta tẹ́tẹ́ ọmọ ń jà kúrò ń bẹ ni ẹ wà dojúkọra yín àwọn nǹkan tí ó mọ bíjà láàrin ara yín ọlọ́run ọba ní nǹkan ẹ̀gbin ni ẹ jìnà sí ìyẹn nìkan kọ́ wẹ̀yà sódẹ̀kùnmá dhikrillah wà ní sọ́lá ẹni tó ń mutí kò ní kírun lásìkò tó bá mutí yẹn nìyí tó di pé ó ń ríra ọ̀rọ̀ irun ìyóò ti lọ́ngbà wọn wẹ̀yà sódẹ̀kùnmá ní sọ́lá ẹni tó ń ta tẹ́tẹ́ àbí tó ń ṣe mẹ́sìrì kò ní jẹ́ kó kírun lásìkò kò ní jẹ́ kó rántí ọlọ́run ọba subhanahu wa ta'ala ló fi jẹ́ pé gbogbo àwọn nǹkan tí a bá ti lè engage ara wa in tó ṣe gbá àwọn nǹkan yẹn tá bá wà involved inú ẹ̀ ní àsìkò oorun ó fẹ́ lọ mọ́ wa lọ́wọ́ mẹ́sìrì lọ́yìn mẹ́sìrì ní islam ó lè má jẹ́ pé gbogbo kalẹ̀ anything any sport tabala ń ṣe tó bá yẹ pé spọ́ọ̀tù yẹn tá a bá ń ṣe é ní tó lè gba àsìkò wa dé lẹ́bù wípé kí ni àní rántí pásìkò òun lọ kódà ká má gbowó kalẹ̀ mẹ́sìrù ni ló jẹ́ pé láwọn games kan táwọn èèyàn ń play ti gbé àwọn nǹkan ẹ̀ nìyí ó lè gba àsìkò èèyàn lè lo hours níbẹ̀ tí a mọ̀ play tí ó dẹ̀ ní wà tired so irú àwọn nǹkan bẹ́ẹ̀ Islam máa gbé ní mẹ́sìrù torí pé nǹkan tí ò ní jẹ́ ká rántí ọlọ́wọ́ kí la wá ṣe láyé ọlọ́run dáhùn torí ká wá sin ni ṣùgbọ́n gbà tó bá ṣe pé àsìkò wa ní à ń lò ó àárín tí ọlọ́run ọba yóò di pé kí ni ṣètọ́nù ó kọ́lé sínú ọkàn wa òyà súdàkùn máa ń díkiri láwọn àníṣọ́lá falantum tahun ọlọ́ni àfira ẹ jìnà sí ẹ kúrò ń bẹ́ẹ̀ má ṣe mọ́ eléyìí lára nǹkan tá a máa sọ fún wa ni ẹlòmíà wo pé tabala nabi muhammad sallallahu alaihi wa sallam abubakar umar usman bẹ́ẹ̀ ni pé wọ́n jábọ́ látọ̀run ni ibi òkè a wọ́n dẹ̀ bẹ̀ sí sí lọ rárá àwọn náà ti go through gbogbo nǹkan tá à ń go through yìí in fact tí wọ́n gan-an ó fẹ́ worse ju tiwa lọ ní àwọn ìwà àbàjẹ́ tó ń bẹ láwùjọ títí wọn ṣùgbọ́n ẹ̀sìn gbà lọ́wọ́ wọn ẹ̀jìnà sílé ẹ̀jìnà sílé káwọ́ bọ́lọ́wọ́ bá ṣe sọ fún wọn ọlọ́ni ayọ́ lẹ́dínà àmọ́nù mú pé ń tẹ́ gbọ́lọ́wọ́ gbọ́ ìnáma alhamdu wal mẹ́sù wal ansọ́bọ̀ lásìlám bí sùn amẹ́lì àwọn nǹkan wọ̀nyí ni ẹ̀gbin ni wọ́n o iṣẹ́ èṣù ni o fàṣẹ́nigbó ẹ̀jìnà sí i la'allakum tuflihun nítorí kẹlẹ́bà jèrè ọlọ́ọ̀bá lè ṣàlàyé fún wọn ìgbà tí àyà yìí sọ̀kalẹ̀ torí pé kí ni wọ́n ń bẹ náà tó ń pàtàkì hurumati Allah wọ́n ń pàtàkì òfin ọlọ́wọ́n ọba ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n jáwọ́ ń bẹ̀ wọ́n ní ọ̀rọ̀ ọtí ni wọ́n da ẹni tó ní ọtí tó ní kèrègbè ọtí àbí ẹni tó nílé ni gbogbo wọn náà gbé jáde tán dà á sójú títì báyìí streeti madina kún fún ọtí ni nígbà tí wọ́n gbófin ọlọ́run bá pé ìtaháìnà ìtaháìnà àti jáwọ́ àti jáwọ́ ṣùgbọ́n lómi yóò jókòó yóò pé economic loss tó máa bá mi kí n lọ́ọ́ dá ah, ibi tí mo ti ń make mi ni ibi tí mo ti ń ṣe kínní ni ẹ̀ àìpàtàkì òfin ọlọ́run ọba ni tí wọ́n bá pàtàkì ọlọ́run ọba tó pàtàkì òfin rẹ̀ yóò mọ̀ pé ní ká jìnà sí nǹkan jìnà ọlọ́wọ́n bá ní fàṣtẹ́nì bù ẹ̀jìnà sí falhantumutọ́wù àfíra bẹ́ẹ̀ ọlọ́wọ́n bá ń sọ bíbá iná ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ní fàṣtẹ́nì bù rìkṣà àwọn nǹkan tó jẹ́ nǹkan ẹ̀gbin minal alfan òṣàtẹ́ ń bọ́ fàṣtẹ́nì bù kàwùlà zuu bákan ẹ̀jìnà sí kàwùlà zuu gbogbo ọ̀rọ̀ tí ò bá ti bá mu ń pè ní kàwùlà zuu ọ̀rọ̀ tí ò bá ti bá mu ọ̀rọ̀ tó takotọ́ lọ́n téèyàn sọ jáde lẹ́nu ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn téèyàn bá sọ èyí téè gba aládáwájú ọlọ́wọ́ bá yóò ṣe kí ni yóò gbẹ́ṣẹ̀ lu irú ọ̀rọ̀ bẹ́ẹ̀ ká olùzòrò ni ọlọ́ọ̀ni ẹ̀ jìnà sí ló fi jẹ́ pé kí ni islam ó wá láti lè wá fọ̀ wá mọ́ ni ẹni tó bá ṣe islam bó ṣe yẹ kó ṣe é yóò rí pé kí ni ipò wọn á ga wájú ọlọ́wọ́ bá yóò dẹni tí ọlọ́wọ́ bá nífẹ̀ẹ́ ló fi jẹ́ pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ń gbà tó sọ̀rọ̀ pa níbo muhammad sallallahu alaihi wa sallam ó ní wàyí hìlù làwọn mú tọ̀yìbáàtì ànábì wá láti wá ṣe lẹ́tọ̀ fún wọn tọ̀yìbáàtì gbogbo àwọn nǹkan tó dá nínú ọ̀rọ̀ ni nínú iṣẹ́ ni nínú wa ni gbogbo àwọn nǹkan tó dá wàyí harimu alim khabais gbogbo àwọn nǹkan tí ò dá ló wá ṣe léwọ̀ fún gbogbo tí ò dá ló wá ṣe léwọ̀ fún wọn nínú ni nínú iṣẹ́ ni nínú wa ó wá ṣe léwọ̀ fún wọn ló fi pé àwa tá a jẹ́ mùsùlùmí ká gbìyànjú àti gbé islam ká gbé e síta ká gbìyànjú àti polówó islam bí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam kò ṣe mú wa àwọn míì wọ́n gba islam ni kò ń ṣe páwọn èèyàn pé wọ́n ipe wa gba islam látara ìwà dáadáa tí wọ́n rí lára ẹlòmíì lẹ́lòmíì fi gba ìsìn pé ẹ̀sìn tó ń ní kó máa ṣerú nǹkan báyìí mi náà fẹ́ ṣe ṣùgbọ́n lónìí ọ̀gọ̀ọ̀rọ̀ ẹni tó pẹ́rẹ́ ní mùsùlùmí òun gan fún ẹ ló ń lé àwọn ìjìnà kúrò mùsùlámù látara ìmọ̀ wu àwọn ìwà tẹ́ gbọ́dọ̀ máa bá lọ́wọ́ mùsùlùmí ẹni tí yóò jẹ́ mùsùlùmí rárá àwọn ìwà yẹn òun gan ń wù bẹ́ẹ̀ ni ìwà tiẹ̀ ló yẹ kó jẹ́ ṣùgbọ́n ẹni tó jẹ́ mùsùlùmí òun ni ó bá wọn yẹn dòwò pọ̀ ni ó jàǹbá wọn òun ni ó yàwó lọ́wọ́ èèyàn ni ò ní fẹ́ san án lásìkò àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ òun ni ó mọ parọ́ fáwọn èèyàn lórí bísínẹ́sì nǹkan tí ó ṣẹlẹ̀ yóò ló ṣẹlẹ̀ gbogbo àwọn ìwà yìí kò ń ṣe ìwà mùsùlùmí mùsùlùmí gbọ́dọ̀ jẹ́ nítorí pé yóò ní trust iná má gbé fún ẹ ní nǹkan àmọ́ náà di kan ba aláma náà má yọ nǹkan kan bẹ́ẹ̀ èèyàn kan nígbà bá ń tọ́jú owó yìí ó fẹ́ ná ń bẹ́ẹ̀ ó gbá yọ̀ǹda rẹ̀ ó ti kúrò láma náà ń gbà ó ti di lóòrùn gbà ẹ̀ ó lọ gbàyọ̀ǹda rẹ̀ ìtọwọ́bọ owó olówó láì gbàyọ̀ǹda ẹni tó kó owó sí ẹ lọ́wọ́ ìjàmbá àná lẹ́nu so ló fi jẹ́ pé tá a bá mọ islam bó ti tọ́ àti bó ti yẹ àbá jẹ́ ẹni tí ó mọ pèpè sínú ẹ pẹ̀lú sọ̀rọ̀ wa pẹ̀lú ìṣesí wa sọlọ́wọ́n subhanahu wa ta'ala sọ fún wa ó ní wọ́ṣẹ̀ nìbú àríṣàmìlẹ̀ àwùsàn ẹ si, sí ẹ̀gbin àwọn òòṣà táwọn èèyàn ń bọ ẹ̀gbin gbogbo ẹ̀ kò sí nǹkankan tó lẹ́tọ̀ọ́ ká ṣèjọ́sìn fún àyàfi ọlọ́run ọba allah pàṣẹ ni kò kọ́lẹ̀ zoo gbogbo àwọn ọ̀rọ̀ tí ò bá ti bá tọ́lọ́run ọba mu jìnnà sí mùsùlùmí ò kì í patisipéètì níbi àwọn ọ̀rọ̀ tí ò bá ti bá tọ́lọ́run ọba mu àti ká fún wa ọlọ́run wa kọ́dínà zara aleikum filkitab ọlọ́run ni a ti sọ̀kalẹ̀ fún inú tíra anidá sami ìtumọ̀ àyàtí láì fọ́rùwé adáwòbíyà tẹ́bá wà mí táwọn èèyàn bá ti ń fi òfin ọlọ́wọ́n bá ṣe ẹ̀yẹ́ tó ṣe pé wọ́n ṣe kẹfìrí pẹ̀lú ẹ̀ ọlọ́wọ́n bá ní fọ́lá tẹkọ̀rọ́ ló máa wù ẹ má jòkó sí ẹ̀yẹ́ o àtẹ àkúrò fi adéfin rẹ̀ yìí àfi tán bá ń sọ nǹkan tó ṣe wípé ó ba àmú lókù nǹkan tó ọlọ́ni ṣùgbọ́n tẹ́ ẹ bá lọ sórí kòkò tẹ́ ẹ ní àwọn ọ̀rẹ́ mi ni àwọn tájọ́ ń ṣe kìnnì àwọn àjọ tájọ́ ṣe kékeré ni mi ilé fi wọ́n lẹ ẹ̀ńdá kó mi ìdán mi sòhò ọlọ́ni kankan náà ni ìdájọ́ tó ń bẹ fún wọn ló ń bẹ fẹ́ iná iná lọ àjọ àmì munafiki náà wọ́n káfírí náà fi jahannama jẹ́mìíyà munafiki tó ń tó ń ṣe tọ́jọ́ ń ṣiṣẹ́ àti kẹfìrí pàmbélé gbogbo ọmọdé ànámọ̀ ni wọ́n kọlọ́wọ́ subhanahu wa ta'ala kí ó ṣàánú ẹni kọ̀ọ̀kan wa kọlọ́wọ́ kí ó fi ẹsẹ̀ ẹni kọ̀ọ̀kan wa nílẹ̀ sí ojú ọ̀nà rẹ̀ wa sallallahu ala nabiyyina muhammadin wa alihi wa sahbihi ajma'in subhanaka la umu bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk